àìmọye wòlíì tí ìbínú bá tiẹ̀ jẹ́. pásítọ̀ mò ń bá fira àìmọye evangelist ló ti kọ́ bá àìmọye bíṣọ̀pù ló ti ra lóye àìmọye àyànfẹ́ ló ti bà lọ́gọ́ jẹ́ ẹ̀mí ìbínú mo ní wèrè tútù ní ǹjẹ́ o ti ṣẹ́gun rẹ̀. jẹ́lòmí ò gbélé ọkọ kò jóbìnrin mi ò rọ ọkùnrin mi ò níyàwó lé ẹ̀rí ìbínú. ìyàwó àgbàgbé wọlé ọkọ ayọ̀bẹ ẹ̀mí ìbínú yìí dún ní àwọn èrè mi ò jẹ́ òkè tí sẹ́gun rẹ̀.

ṣẹ́gun bu ẹnu. bẹ́ẹ̀ ni sà. ṣé corona ń bẹ ẹnu mọ́tò ló fi bonu ni. Eh, torí àwọn tó wà wájú yìí. láìdé ọ dàbí pé ó bọ̀ lálẹ́ á lè ọ bọ́ọ̀lẹ̀ ó bu ẹnu bẹ́ẹ̀ mi ló bu ẹnu fún èmi mo wà wájú tó ń bu ẹnu fún àbí. Ah. kòró ló fi bu ẹnu fún mi nù mọ́tò ọlọ́run ó kú ọ yọ ogun yìí ò ní í jà ọ́ bọ́ bá sì wà lára rẹ ọlọ́run ó gbé mi jésù olúwa wa i welcome every everybody. mo kí gbogbo yẹn káàbọ̀. mo kí ọkùnrin mo kí obìnrin. greetings to men and women. o bu ẹnu fún mi nu mọ́tò láìdé. you are covering your mouth pastor. Ah! ayé lọ gbà bẹ́ẹ̀ hey oh my god o ní pétérù ò lè bá jésù jìyà ọgbà ayérayé ìwọ lọ́lọ́run láre ìbínú ìbínú ìbínú anger a máa destroy destiny. it destroys destiny. ìbínú anger

ayé yín ò ní bàjẹ́ mo tó gbàdúrà ẹ̀ rà àánú gbà ìbínú ìbínú ìbínú ìbínú a máa destroy destiny ló ti mọ òfin orílẹ̀-èdè láìdé tẹ̀lé tó o ní ilé tẹ̀lé mi lọ́dọ̀ làwọn ọmọ rìn lọ́lé ni o bí n bá fẹ́ sẹ́délé wẹ́rẹ́ lọ́la wàá rìn lọ́lé ni o tó òfin lèmi náà tẹ̀lé pé mọ́ gbé èèyàn méjì inú ọkọ̀ so ibino anger ama máa destroy ògo glory destroyer ibino anger ama máa bàyànmọ́ it destroys the kí ni ń what is called anger gbogbo ẹni tó lọ òkè tó wálẹ̀ those that once lived there they escape down for àgbèrè kọ́ ló jẹ́ lómi ìbọn ni it is not for the gain that cause some people that's why it is anger ẹni bá ti lè bínú jù he that is prone to anger ẹni ọmọ ṣiṣẹ́ tell him not to work mo gbàgbé pé mo sọ nípa ẹ̀ lọ́sẹ̀ méjì ẹ̀yin kan béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi níjọ́ Sunday ẹnibo ló wà nínú bíbélì pé Mósè àti Èlíjà wọ́n ń padà bọ̀ wáyé ó pè wọ́n ní igi ólífì méjì igi òróró méjì ó rí pé ńgbà tí Mósè ò bẹ̀rẹ̀ tiẹ̀ Olúwa ń do fà á Fáráò lé lọ́wọ́ mo sọ ọ́ di Ọlọ́run lọ ṣe Fáráò bó ṣe wù ọ́ ó dẹ̀ ṣe bó ṣe wù ú bó o bá ní agbára gbogbo ẹni ìpè tó ṣe agbára lò ìyà ìṣagbára ló ń bẹ fóònù náà gbogbo ẹni ọlọ́run fún lórí ọ̀fẹ́ tó sí lò ìyà rẹ̀ ń bẹsẹ̀ ẹ jẹ́ ìran àṣẹ èpè táyé fìbínú sẹ́ tó dá ọ dúró ẹnìkan sàmí o olúwa gbèmí lónìí ẹnìkan ló ń wọ́n ba tiẹ̀ jẹ́. someone said you destroy your life. olóòlé bá tèèyàn jẹ́. you said you can destroy. o rántí pé bí ọmọ ńlẹ̀ ni. don't know yourself. also have children eduke yali mekeva eduke ru emekeva mo sọ tẹ́lẹ̀ èpè tí ayé ṣe fún ọ pẹ̀lú ìbínú olúwa gbé mi lónìí láìdé tó sì máa kọrin lálẹ́ yìí tẹkínní o ti yọ lẹ́nu yà á fọ́ lófin o emekeva yà má sàdàlíà ìbínú anger a máa bàrìn àjòjẹ́ máa yàn lọ́wọ́. it can destroy someone's. mo rí ẹni tó kọ́lé tó tún fi ìbínú ni wọ́n wò. àti sọ̀n dà bí there are seven people who like it ṣe he doesn't like the school. ó tún ní wọ́n wò. he said we should demolish. toro bínú jù. because he is fond of anger. bí oníbínú bá fẹ́ yàwó. if someone that is fond of anger should be a wife. obìnrin a máa kọ́kú òlé fún wọn. eventually is why my partner. torí bí obìnrin yìí ò bá sàṣàlà fẹ́ ẹ̀. because she doesn't run for her survivor. ó ṣeé ṣe kẹ́mi rí ọ bọ́ for her to live her life. bó o bá ń bá oníbínú gbé. if you are living with son that is full of anger. bó bá lóun fẹ́ sá ọ ládàá. if he wants to strike you with constant. àwọn bẹ̀rù ẹ o judi. don't underrate him. tètè jìnnà. you better work hard. a ti ṣetán kójú ó tó wálẹ̀. you would have done it before you be conscious of what Mose you do. bínú. Moses was angry. ẹni ìpè ni. he was a man of calling. ọwọ́ olúwa ń bẹ lára. the end of the law was on him. ó ní májẹ̀mú. he had covenant. ṣùgbọ́n kò sẹ́ ogun òbínú. but he didn't overcome the battle of anger. gbogbo ẹni lógo. those are glory. tí ò bá ti lè ṣẹ́gun òbínú. if they cannot overcome anger. ó lè difficult. it might be difficult. láti débi tí wọ́n ń lọ. get to their destination. ìdúkè yàmà ẹjẹ́ ìránṣẹ́ ta ló fi ọ́ rẹ́ tó nínú bí o ọ̀rọ̀ òdì lára rẹ ọba iná jáde jẹ́ kí àmì yẹn ó máa le iná máa sàdálì kàpọ̀rù màkàmà ìbínú là ń sọ nípa bọ́ọ̀ bá ti lè bínú jù. If you are found Oh, ni ògo sá. You have no glory. Ẹni lógo tí ń bínú. The glory that is angry lógo. doesn't have glory. O mẹ́ta lọ́ba ò gbọ́dọ̀ ṣe. Three things a king must do. Ọjọ́ àbá ti fọ́ bá joyè. The a man is proud of a king. Ó máa dọ̀bálẹ̀ fún gbogbo èèyàn. He will prostrate for everybody. Kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ mọ́ láyé. Never must he try again. Ọba ò gbọ́dọ̀ rí ẹ̀rù kó bẹ̀rù. The king should not be fair. Ọba ò gbọ́dọ̀ bínú. And he should not be angry. Wọ́n á sì gbọ́dọ̀ bá ọba pé ń yàlè. And he must suffer on his gate. Tò mẹ́rẹ̀ẹ̀rin ìyẹn bá ti bọ́. If he is free of the fall. Lọ́wọ́ ọba. From a king ọba tó lè bínú wọ́n máa lè kúrò lórí oyè tọ́ba bá ti lè bínú jù kò lè dálẹ̀ lórí oyè ẹ sà ọ̀pọ̀ bínú sí ọmọ ó fọmọ rẹ àkókò tó yẹ kó jẹ́njì ọmọdé ọ̀nà ọ̀là fọmọ o ọmọ lọ gbàdúrà wọ́n ní ìyá rẹ̀ ní í ṣe ìyá ní mi ọ̀la jẹ́ ọmọ ní wọ́n lẹ́yìn làjẹ́ èpè jó ní ìfisà lára jọ ọwọ́ kan ni wọ́n sàmọ́ rí ẹjẹ́ ńlọ́sẹ̀ bọ́yá nìkan sàmì èdúkẹ́ yá màkàfà èlú mẹ́sẹ̀ dáyà ọ̀fà tí ayé ta ọ́ nípa ìbínú ọba iná jáde sínú wàárí ànúgbà ẹ máa pe àwọn ènìyàn wọlé láre bọ́ ọ bá ń bọ́ níbínú gbélé yẹ́ àfi ọgbọ́n ọlọ́mba àṣẹ. you better apply God's wisdom. má fà wàdà ṣe yẹ̀yẹ́. don't be cracking Jones with torí olúwa gan fẹ́ràn onídùú. because God detests a critical conduct. ẹgbẹgbẹ̀rún ọkùnrin lè gbàdúrà. thousands of men are prayerful. ṣùgbọ́n gbẹ̀rì àdúrà bá dé. when ìbínú ọjọ́ kan náà fi bà wí oṣù kan jẹ́. you use a day anger to destroy. ibi ó parí sí nìyẹn ẹgbẹ́ ẹgbẹ̀rún obìnrin náà ń gbàdúrà. that was a woman praying. ọjọ́ tí èsì bá ti dé. when the result comes. bó bá ti bínú. when she's angry. á tún lọ restart again. she has to restart. elibeke barua masada ẹjẹ nìkan sàmì. let somebody say amen. ogun tí ó wọnú ayé rẹ. nípa ìbínú. ọba iná jáde lára. iná masada lè kàbọ̀. Maruma kaba daya masada likapa. Ìwé ìfihàn The book of Revelation. Orí kọkànlá. Chapter eleven. Láti ẹsẹ̀ kẹrin. From verse four. Ó sọ nípa Mósè. He talk about Moses. Àti Èlíjà. And Elijah. Wọ̀nyí ni igi òróró méjì. These is only three. Ọ̀pá fìtílà méjì ló tún fi wọ́n wé. Wájú Olúwa ni wọ́n ti dúró. Bẹ́ẹ̀ nìkan bá fẹ́ pa wọ́n lára. Iná máa tẹnu. Ó rí pé Èlíjà yóò pe náà ni. Elijah is to go for fire. Iná jáde. Fire descend. Iná tẹnu wọn jáde. Fire will come out from from their mouth. a máa pàwọ́ ọ̀tá wọn. and destroy their enemies. yóò bá Why? pé wọn lára. bẹ́ẹ̀ni ẹ. wọ́n á yẹgi pa. wọ́n á yẹ ẹ. akíní tó fi bonú yẹn akí apá kọ̀ pákó ni iná masadali kava báyìí ni wọ́n rìnrìn àjò wọn. that was their journey. àwọn méjèèjì nígbà tó désàlẹ̀ ó ní wọ́n sọ omi di ẹ̀jẹ̀ ó ní omi di ẹ̀jẹ̀ ó ní àwọn wọ̀nyí sọ fún òjò kọ́mọ́rọ̀ àwọn wulẹ̀ pé nítorí ṣé ti ń àfẹ́ ti tọ̀ka àwọn wọ̀nyí lágbára láti ṣe ọ̀run ọ̀run ni wọ́n ṣe ọjọ́ yọkíní. Ah ọjẹ́ yọ ọ̀run ni wọ́n ṣe òjò lérò wọ́n ní agbára lórí omi láti somi dẹ̀jẹ̀ àti láti fonírúurú àjàkálẹ̀ àrùn kan láyé nígbàkúùgbà tó bá wù wọ́n nígbà tí wọ́n bá parí ẹ̀rí wọn ẹranko tó tinú ọ̀gbun gòkè wá yóò bá wọn méjèèjì jagun bọ́bá ti wá borí wọn wọ́n sì àríyá wọn nílẹ̀ íjíbítì àti ní sódómù lẹ́yìn ọjọ́ kẹta ọwọ́ olúwa máa jí wọn dìde padà tó ìjìyà bínú ọjọ́ òní nìyẹn torí ẹnìkan béèrè pé daniel bó ni wọ́n ṣe ń padà bọ̀ ẹ jẹ́ sọ bí ní àjò rẹ̀ ṣe rìn gbogbo ìbínú téèyàn bá ti lè bí ó lè torí ẹ̀ sọ ògo nù èdúkẹ́ yá màsádàlíà ọfà ìbínú tí ayé ta elumake varua ẹni sàmì ọba iná jáde lára iná masada yakaparu makaba dalikaba ìdá ayá makaba ìdúkẹrù èmèkèva ọfà ìbínú tí ọ̀tá ta ọ́ bọ́ ọ bá sàmí ọ jáde lára rẹ̀ iná máa sádà yàká varuama ohun tó tú ìdílé mi kan nìyẹn ohun tó sọ ìyá mi di ọ̀tá ọmọ nìyẹn ohun tó sẹlò mi di ọ̀tá olóore nìyẹn olóore eléyìí wá oní ọ̀ká ní ẹ̀kọ́ lọ́wọ́ tẹ̀tì ẹ̀ tọ̀hún wá oní ọ̀ká ní ẹ̀kọ́ lọ́wọ́ tẹ̀tì ẹ̀ ìyẹn wá oní ọ̀ká ní ẹ̀kọ́ lọ́wọ́ tẹ̀tì ẹ̀ máa retí áńgẹ́lì tí ń gbé ní bọ̀ lọ́rùn keje ibi ìbínú bẹ́ẹ̀ lòmí ìdélayé rẹ̀ dúró sí. some people are stagnating as a result of anger. bó bá o bá jẹ́rìí sí ọlọ́run. if you are minister of God. bó o bá ti lè bínú. if you are addicted to anger you destroy. bó o bá ti wá dànkanrú. after you destroy. o ní èrè kankan níwájú ọlọ́run. you have no profit before God. mo ń ṣe ìwàásù kan. I was preaching. lórí ìwọ àti wòlíì rẹ. on you and your prophet. tá là ń pè ní ìwọ. who is God. dání wòlíì rẹ. and who is your prophet. mo ń sọ bọ́ ọba ní wòlíì bọ́ ọba ti lè bínú jù bọ́dúà rẹ bá gbà ọjọ́ ọ̀nà bá bí yọ dànù padà torí èpè ọjọ́ kan á fi ba ògo ọdún ògo ogún ọdún jẹ́ o torí kò kí àǹtọ́ bá lè ṣẹlẹ̀ nígbà ojú rẹ̀ bá wálẹ̀ á ní sẹ́ẹ̀sù nínú bí mi yọ̀ ni òun tó ti bàjẹ́ ó ti bàjẹ́ o ẹ jẹ́ ìran àṣẹ ta ló fi ìbínú sọ̀rọ̀ àṣẹ tó fi dá ayé rẹ̀ dúró. Lord. bó o bá sàmì olúwa gbé ọ̀rọ̀ rẹ̀ jáde lára rẹ̀ náà mà sáàdà nígbàmà ọmọkùnrin kan ní ìyàwó rẹ̀ ní gbangba ọjà sí o ọjà yàwó yàwó ní a ah. ó fi mí sẹ̀ sí lójú gbogbo èèyàn mo ò ṣe mọ́. I'm not more interested lọ́ba tún pe ìyàwó ìyàwó lòun ọ̀fẹ́ ọ̀rẹ́ ìyàwó bá kó lọ lọ́ba ní ẹ máa bá ń bẹ́ ó ní ẹbí wọ lọ nàìjíríà ni ó ní sẹ́ẹ̀sù ni o ní bá ń sunkún ó sunkún ni ẹbí wọ ló lù fúnra rẹ ó ní mi ò lè fi ilẹ̀ fún nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ rẹ ló lù ó ṣe dàgbájúbọ́ra rẹ àṣẹjáde sí ọ elúmeke bàyà àdàdàlímeke rúgèdà oh, ayé máa ṣàdàlíà oh, ọwọ́ tí ayé lò lò lórí ayé rẹ èpè ìbínú tí wọ́n sá fún ọ elúmẹ̀kẹ́ bàrú àmà bá ọ bá sàmì ọba iná jáde lára elima kabaru àmà ọmọkùnrin kan báyìí wọ́n ní wọ́n ló lùyàwó olóhùn òlu wọ́n ló lu olóhùn òlu olù olóhùn òlu olù olóhùn òlu ó nígbà tí mi ẹ ṣe wèrè ó ní máa wá lù olóòlù ọmọ jẹrin tí fi lùyàwó mi ó ní máa máa gorí èèyàn ó bímọ fún mi àtọ́ máa mọ wá lókè ìyàwó rẹ ṣe wá ló lu òun ó ní ẹ má dájà ó ní ṣe èṣù ni ìgbà tí mo máa ń lu yẹn mi ò kì í mọ̀ èṣù ló ṣe yẹn mo ní ah, ó ṣe máa lọ bẹ́nu tírélà kó lọ́ọ̀ mọ̀ tàbí kó gorí tírí story building kọ́ ọlọ́ọ̀mà tó fi bẹ́lẹ̀ ó lú obìnrin ojú rẹ̀ fi bẹ́ oníṣẹ́sù ni ibi ọ̀pọ̀ ọkùnrin ti sọ ògo rí. some men lost their glory. It's better for you to not pray. ó dáa gan fọkọ má gbàdúrà. than to pray to waste your destiny. ju kó o wá gbàdúrà kó o sọ àyànmọ́ ẹnu lọ. iná màsádàlí kàpá ẹjẹ ńlọsẹ elu èké fàdàyà gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ̀mí ìbínú lára tí ń bà àdúrà yín jẹ́ báyìí lolúwa sọ ọba iná jáde lára kí ló dé òǹkọ́ ní ń jà ọ̀tọ̀ làwọn tí ń jà abomilámùrè egun hmm. kí kẹ́ni tó pọn lódò orí o ọdẹdẹ mẹ́ni tó ń bájọ bẹ́ẹ̀ ló pa tẹ́wọ̀ ló ń jà ní. are you the one that is fighting. olúwa ní kó lọ sẹ̀wọ̀n. God said he should be in prison. ó sì ẹ̀wọ̀n forty years bí apààyàn. he was sentenced to forty years of imprisonment. nílé Jethro àbí wọ́n fún ní kankan gbà tó kú. nothing was given to him. òmù kankan kú o. òfo ló débi òfo náà ló kú o. he led them to end it. òfo ló padà dé. yes sir. ìjìyà ìbínú nìyẹn. that is the punishment of anger. wọ́n tún padà dé lófo. he came back eighty and then. ó tún kú àwọn ènìyàn. Hmm ó fi àwẹ̀ ogójì ọjọ́ ó láwọn èèyàn dẹ́ṣẹ̀ ṣé wọ́n ni wọ́n ṣẹ̀ sí ṣé bọ́lọ̀ ni à ń ṣẹ̀ sí ó tó wá lọ bínú ó lọ ti bínú délẹ̀ ó tó wá gbé odidi tó fogójì ọjọ́ gbà bí ọ̀pọ̀ ti gbàdúrà tó bàjẹ́ nítorí ìbínú nìyẹn mo rán àṣẹ sí ọ ọfà ìbínú táyé ta ọ tó ń da ọ̀nà rẹ rú ọba yìí iná jáde bọ́kọ rẹ bá ń bínú máa gbàdúrà kìí tó náà ọfà búburú ni bọ́bá jẹ́ ìwọ gẹ́gẹ́ ló ń bínú tó sì mọ̀ pé kò sí tó fẹ́ sí bó ti ń wáyé jojúmọ́ sí ọ̀nà yá a máa gbé omi sínú ìrì kó o tètè máa ka psalm one àti nineteen sí kó o máa gbé mu láàárọ̀ kùtùkùtù ogun búburú ni sà iná masada yakapa ó kèé jẹ́ yóò délẹ̀ yẹn níbi gbogbo tó gbà lógójì ọjọ́ fún ọmọlẹ̀ ọlọ́ọ̀ni àdòǹkìá kọ̀ọ̀kan mi àdòǹkìá padà sórí òkè. go back to the mountain. lọ lo forty days mi padà. kí ló kàn ọ́. what is your business. sẹ́fẹ̀ mi mọ làwọn èèyàn. I am the one that was there. ẹ jẹ́ ìránṣẹ́ sẹ́mi. let me serve somebody. gbogbo rere tó ti bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ nítorí ìbínú bọ́ ọ bá sàmì ọyẹ gba ire rẹ padà náà mà sádàlì kàpá ó ìyẹn yẹ kó tún kọ lọ́gbẹ́ kọ̀kọ́ lọ́gbẹ́ ọyẹ ọkọ lọ́gbẹ́ kọ̀kọ́ lọ́gbẹ́ ó tún gbéra kú olúwa ní fi ọ̀pá kan àpáta ó tún gbé ọ̀pá ó dàbò àpáta ó ṣiṣẹ́ kó jèrè ẹsẹ̀ ó wọlé lérí kò débẹ̀ agbára tí ìbínú nínú gbogbo agbára tó níwà máa wo ibi tó ń lọ lọ́kàn tọ́lọ́ ní débẹ̀ bó o bá sàmì agbára yẹn lanẹ́ lára na máa sàdáàlì àkàpàrọ̀ àbá bàbá wa níjọ apostoli kristi wọ́n gba àwẹ̀ wọ́n fẹ́ break nígbà ayé wọn wọ́n wá ń pe ọmọ tí ń bá wọn pò gbé ògì wá ọmọ ìlọ́hùn tí ń pò lọ́wọ́ wọ́n ní kí ló dé nígbà tí kì í ṣe pé. Oh, orí rí o pé gbòógì wá ìgbà ọmọ pọ̀ ògì tán ó gbé ògì dé ó bu eérú lé ògì lórí wọ́n wá pèpè wá pé ogi báládùn ogi tó pò eérú bẹ lórí ẹ ni ó ní mo pò ó mo fi ṣúgà sí i mo pò ó mo fi ṣúgà sí i olúwa ní ó ti ya wèrè gbẹ̀ngbà tó sọ fún pé ìgbà tí kì ṣe pórí yìí ò pé ó ti ṣiṣẹ́ lára rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ gba bíríbírí mẹ́sàn-án bọ́ ọ bá fẹ́ kó gbádùn wàá gba méjìlá padà and have twelve days. wọ́n bá tó wọnú àwẹ̀. eventually the fasting. ogun tí ìbínú nìyẹn. that is the. ẹ jẹ́ ránṣẹ́. daily message ta ló gbé ìbínú wọ̀ tó ṣépè fún ọ. who put anger and curse you. ègbé rẹ̀ lára rẹ̀ bọ́ ọ bá sàmì ó bá iná jáde elu emese dali kabaru masadali kaba Baba wa nú olúwa nílùú apostolic wọ́n wá kí Baba, nígbà wọ́n wá kí bàbá bàbá bàbá àránsí ọlọ́run àná lè ní dárúkọ lálẹ́ nígbà wọ́n débẹ̀ wọ́n wá rí òsì security ó ní ẹ̀dúró náà ó ní màá lọ rí wọn náà wọ́n ní mo fẹ́ married me ó ní no ó ní màá rí ọ ní wọlé nígbà wọ́n dé padà wọ́n wá dá wọn dúró bíi thirty minutes. nígbà àwọn wọlé wọ́n wá dákọ̀ bàbá wa jẹ́ lórí pé kí ni ń ṣèwọ ọmọ yìí mo ní ọmọ lọ security mọ́ dání wèrè tó fi ẹnu ọ̀nà ṣé mo tọrọ owó lọ́dọ̀ rẹ ni ebi mo wá rí ọ̀fọ́ rẹ ọwọ́ adámi dúró fún thirty minutes wọ́n bá ní ẹ má bínú bí ẹ ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ariwo ta níta èdú èké yàmà kábàrú àmà wọ́n ariwo ta wọ́n ní kí ló dé wọ́n ló ti ya wèrè ẹni tó ń bẹ lẹ́nu ọ̀nà tani wèrè ni wọ́n wí o ó sì ya wèrè nítorí ìbínú. because of anger bí ọ̀pọ̀ ti dìsọ́ ìrìn àjò rẹ̀ nìyẹn ẹjẹ́ ìránṣẹ́ ọwọ́ ìbínú bàdá òdúró bọ́ ọ sàmì ọwọ́ ìyẹn gbẹ lára ẹ̀rọ bẹ́ẹ̀ mi á sì bínú kókó lé ọkọ alo lọ́mọ dágbé a ò lè dágbé ẹni ọ dáwọn dáwọn ń takọtabo ẹ̀rọ ọkùnrin mi ìbínú ìbínú yìí ni bí tí mi ò dìde nìyẹn a ní mo bínú tán a ní ń ọ̀rọ̀ nu o ní ìtọ́fọ́ fọmọlé alápàdé ò ní dákọ bọ́ ọba ti lè bínú jù ó san tọ́ga jù nù mo rán àṣẹ elumekeva àdáàmà sàdáyà kàpà gbogbo rere tó ti fi bínú sọnù bọ́ bẹ jésù bọ́ ọba sàmì olúwa dá padà fọ́ iná máa sàdáyà kàpà ẹ pé àwọn ènìyàn wọlé o ẹ pé àwọn ènìyàn wọlé ìbínú ìbínú ọkùnrin bàbá ọkùnrin mi ti gbàdúrà mm. àdúrà ti gbà nígbàdúrà gbà tán ní ọba bínú bí mo ṣe wà yìí èmi ọ̀rọ̀ rù o mo lé o a sì bínú àtúndà àdúrà nù bọ́bá dọ̀sẹ̀ kejì àtúbẹ̀rẹ̀ àdúrà padà ọmọ àdúrà gbà ṣùgbọ́n ń dànù nípa àbínú ọmọ pé ọgbọ́n láládùn àfi jèrè àdúrà ẹ̀yin ọkọ ẹ fi òye bá aya yín gbé kájọ àyàn ọmọ bá a ní dènà ebi bíbélì lọ sọ bẹ́ẹ̀ ìwọ wá ṣe fòye bá gbé ládùn ààrẹ fi ní ìdíwọ́ tóró o lè bínú jù àní ọgbẹ́ni o lè bínú jù yẹn jù kọ́ mọ́ ṣiṣẹ́ ìtọ́ bá kọjọ ọ̀rẹ́dì àti dàrú iná máa kú ẹ̀fọ́dà yá màsàdà èdúkẹ́rú èkèdà gbogbo rere tí bínú gbàgbọ́ rẹ ẹ̀mí mímọ́ fún àánú dá padà fọlásadé lọ rí àánú gbà mo ti sọ nípa tèmi bí mo ṣe gbàwé ọjọ́ méje elu emeke varuama mo ní pín ọjọ́ méje lórí òkè. seven days on the mountain. nígbà tí mo kú o. when I left there. àṣì àtagbára ni mo béèrè. I went to the house for seven days. fún ọjọ́ méje olúwa ni mo ti fún ọ láṣì àtagbára. mo gba chọ́ọ̀chì lọ. I want to church. mo ń lọ wà káǹtì chọ́ọ̀chì. owó kan tí mo kó nu dra. nígbà mo débẹ̀ mi ọ̀gbọ́n owó ń bẹ̀ mọ́. mo bá ní èpè ọ̀bọ̀. I say I will cause people. ìṣẹ́pà bá ń bá èpè. I will rain cause people. bóyá thirty two thousand bí thirty four thousand. mo lépè máa people. mo bá bínú délé. mo lé dàmọ̀ lónìí. ẹni ó mú owó.

àbùkù búburú. what an insult. iná masale kapa. ọlọ́run ní bí mo ṣe fara lélẹ̀. olúwa ló ti qualify for agbára. ọ̀fẹ́ gbàgbára. ò ń bínú. ọ̀fẹ́ gbàṣẹ. ò ń bínú. ó fẹ́ẹ̀lì àdánwò. <laughs> Hmm. ìdúkẹ́ bàyà ó lóòtí ilé gbàgbára nígbà àwọn mú thirty four thousand tó ló ṣèpè dẹ́nbà wá gbọ́dẹ̀ thousand kọ́ àfi kó ṣèpè fọ́ọ̀rù gan adayama kábàlúàmà ẹjẹ́ ìránṣẹ́ bọ́yẹ̀ nìkan sàmì ìlú kẹfàdà yàmà sàdà gbogbo bí o ti fìbínú sọ̀rọ̀ nù bó o bá sàmì olúwa dá ire padà gbogbo olóore tó fìbínú lẹ́dà Kristo. Eduke yama kava. Eduke yama sadali kapa. Ah. Bó o bá sàmì, Olúwa dá wọn padà ọlọ́run ní ti further notice. God said it further notice. o ti qualify fasi àtàgbà. you are ineligible for power and authority. mo bá bú sẹ́kù. I started weeping. mo sun kínní kẹ́kọ̀ọ́ ni. I wept. bí n bá lásì àtàgbàrà. if I have no power and authority. kí la wá ń pè nínú sí ọlọ́run. then what is God means out. nígbà tó bí oṣù mẹ́ta. after three months. ó padà ná mi láàwẹ̀. I had to fast again. méje méje méje. seven seven seven. mo gbà. I fasted. bí olúwa. oh Lord. fún mi lásì àtàgbàrà. give me authority and power. nígbà wàá fún mi. when you ask me. mo rí nǹkan I bí mo ti ń wo bọ̀ ni ọlọ́run ni bọ́ọ̀ bá ti lè ní sùúrù bọ́ọ̀ bá gbà sí àtagbára ọ̀dà nǹkan tó pọ̀ rú ẹ̀jẹ̀ ńláṣẹ bọ́yẹ̀ nìkan sàn ọ̀fà ìbínú tí ayé ta ọ́ èpè ìbínú tí wọ́n ṣe fún ọ ọ̀rọ̀ táyé fìbínú sọ fún ọ èdú èké yá màsàdà elúkè yá amákàgbà àdáàlì kàbàrú àmà iná olúwa ó gbé jáde lára láìdé ẹnìkan fi ẹjọ́ ìyàwó Somebody was reporting. mi ó ní tó ń bá ti fẹ́ ṣe lóore nínú bínú bọ́bá tó pé ìyàwó ó ní kọ́ ká ẹ ní ẹ̀ ọlọ́run tẹ́rọ̀ọ̀gì mo ní ọkọ rẹ̀ ká ní ọlọ́run tẹ́rọ̀ọ̀gì ọ̀dà mo ti gbọ́ ọlọ́run kó rọ̀gì bọ̀ máa retí ẹ̀lẹ́fírẹ́sì lọ́nà mòwe máa ká vàdáyà màsàdà bí a ti sọ ọ̀pọ̀ ire nù nìyẹn. that's how we lose thousands of. ẹ̀rì pastor ẹlòmí ò tó máa bínú lórí ọ̀tá. some be angry on your. a ní inú bí mi délẹ̀. i'm totally angry. you are not qualified to be called a man. o oh, jẹ ká máa pín ní ìránṣẹ́ ọlọ́run. mo bẹ́ẹ̀ nìkan tó ìránṣẹ́ ọlọ́run. ó ní ṣe bí jésù náà bínú. mo ní bo jésù ti bínú. ó ló ṣépè fún kí ọ̀pọ̀tọ́. mo ní jẹ́ n tú fún ọ. jésù ń bọ̀ lórí òkè. orí igi ọ̀pọ̀tọ́. ó ṣépè fún. òwe nìsà. ayé tí ò lógo. kò kọ́lí qualified láti wà láyé. he is not qualified to exist. ayé tá a dá tògótògó. the land was created with glory. igi ọ̀pọ̀tọ́ gba omi. the tree received water. ọgbà oje. ọgbà ohun tó jẹ́ ẹjọ́ fi dìde. fertilizer ọwọ́ agbé ẹ̀tàn dání. and it was mo lóò mà túmọ̀ tó mì ní. you know the meaning. ìránṣẹ́ ọlọ́run. may minister of God. tá a pè tá a yàn. that is chosen. tọ́gbòrò rórí. that is anointing. tí ò rí ọkàn jèrè fọlọ́run. bákan wà á kọ́mọ́tù àti iléjọ. òun ní igi ọ̀pọ̀tọ́ tó léwé lórí tí ò léso. èso lọ́lọ́run wà áfà. ọkàn tá a jèrè dọ́rùn lè so so a minister of God ogun jẹ́ àti ogun mọ́tò ó ní ilé ó jèrè ọkàn fọlọ́ ẹni yẹn máa gbẹ ni ọlọ́run ìtumọ̀ èpè tí Jésù sẹ́fù di ọ̀pọ̀tọ́ nìyẹn èké dàmà yakaba eduke ya amakafaru masadaya mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹni ó ní owó yí asán pé kó padà lófo ọ̀rọ̀ rẹ̀ lórí ayé rẹ̀ olúwa gbèmí lálẹ́ o yé máa rán àṣẹkọ ọmọ mu bí àwọn èèyàn wọlé edu èkè ya amakafa adukeru masadaya ẹni fẹ́ sayé rẹ̀ dà edu èkè ya alimekeba oh, edu èkè ya amakafaru sada. ẹni fẹ́ sọ sọ ìrìn àjò rẹ dasà bó o bá sàmì elomaka baruama olúwa kọlù lálẹ́ o ẹni tí ń lù lójú oorun kọ́ gbàdúrà kò ní nẹ́kọ̀ lágbá àtàwọn ọ̀tá náà ń dín pẹ̀lú ẹ̀ tòbí yẹn ṣe jẹ́ nìyọ ni jọ èpè tí jésù sẹ́niyẹn a ṣe dá ọ tògótògó tó wá wáyé tó léso olúwo dùnú sẹ́ni tí ò léso a dá ọ tògótògó á dá ọ̀tọ̀ látọ̀lá ìdí tó fi ṣépè fún gi ọ̀pọ̀tọ́ nìyẹn kìí ṣe pé nkankan ó ṣépè fún pé ọgbẹ́ ayé láti wá ṣe rere ṣùgbọ́n ire tó gbé wáyé ò ṣeé ṣe ìdí tó fi gégùn nù ó ní bàbá mo ní kí ló wí o ó ló tún ṣépè fáwọn tí ń tajà tí ń rà nínú tẹ́ǹpì ádámà sàlíkàpà. e ìránṣẹ́ agbára tí ń tà tí ń rà gbogbo májàmú tó ń fayé rẹ ṣòwò bó o bá sàmí iná gbé jáde ẹ pín àwọn ènìyàn wọlé ádámàrú èkéké àdáàlíkà bàkì mọ wá ní sèǹtù yẹn ó ní kí n tu nínú old testament ẹni bá ṣẹ̀ gbogbo ẹni bá ní ẹ̀ṣẹ̀ lọ́rùn ara ẹran ara ẹyẹlé á gbé lọ fún àlùfáà ní ọjọ́ ìsìn àlùfáà máa dúró láti lọ bí ọlọ́run lórí ẹ̀ṣẹ̀ gbogbo ayé. àlùfáà tó fẹ́ lọ bẹ̀bẹ̀ ó náà máa rú ẹbọ àforíjì torí bò náà bá lẹ́ṣẹ̀ ó ṣeé ṣe kó lọ kó má jáde èké yàrá màkàbà mo ráyọ̀ wá rí ànóbà bí àlùfáà bá ti gbéra tó fẹ́ lọ bẹ olúwa lórí ẹ̀ṣẹ̀ gbogbo ayé wọ́n á de chain mọ́ nídìí àlùfáà máa wọ tẹ́ḿpìlì lọ ẹ̀jẹ̀ ìrànṣẹ́ gbogbo ẹ̀mí tó ń fayé rẹ̀ rúbọ ẹ̀mí ti fọjọ́ orí ẹ̀sùn mo bẹ Jésù ẹnìkan sàmì iná bọ́ọ̀lù ẹ̀mí yẹn ìdá amásayà likapa jéènì ń bẹ nídìí àlùfà èdú èké yáàlì màkàbà èdú èké yáàlì màkàbà jéènì ń bẹ nídìí àlùfà bálùfà bá ti wọnú àgọ́ a máa rú ẹbọ a máa rú ẹbọ bọ́ bá ti ní ẹsẹ̀ ẹsẹ̀ kan tọ́sẹ̀ àwọn èèyàn ò mí chéènì ẹ̀ wò bọ́yọ̀ ti kú bóyá kò tí kú bí ò bá tí kú ó oh, nú mi jẹ́ni ẹ má wọ mi ń wọ̀kú wọ̀ má wà nú ilé o èdú èké yálì màkàbàrú àmà tó bá bá jẹ pé ó ti kú nú ilé jẹ́ni yẹn ni wọ́n fà jáde ìgbà Jésù wá dé ó ní mo ti fi ẹ̀jẹ̀ mi ṣèrà padà ẹ má gbẹ̀yẹ̀ lérú bọ̀ mọ́ ẹ má gbé ẹ̀bọ̀ mọ́ ètùtù fẹsẹ̀ kankan ò sí mọ́ ju ẹ̀ ẹsẹ̀ mi lọ ẹ dúró nínú mi màá fẹ̀ mí mímọ́ sẹ́ dìdí yìí àwọn èèyàn yìí ọ̀gbọ́n o ọ̀rọ̀ yìí ni mo máa sọ tí dìjà iná màsádà yàkàpà o ti Jésù sọ nìyẹn ẹ má gbé òróró jáde máa tà má má tomi má gbàdúrà fẹ́ni tó fẹ́ gbàdúrà fún bógun rẹ̀ bá sẹ́ yóò ṣàánú rẹ̀ yóò sì ṣàánú rẹ̀ ẹni tó pè ọ́ ó ti sọ tọ́ọ̀dà láyé yóò tọ́ọ̀dà tọ́ọ̀dà ẹni ó pè ọ́ ó ti ṣètò tọ́ọ̀ máa jẹ́ ojú ní kàn ọ́ iná mèké gbàdúrà yeduke yamasadaya mo sọ tẹ́lẹ̀ ó ń la ogun kan kọjá ó fẹ́ kó o dàbí aláìmọ̀ọ́sẹ̀ yeduke yamasada bó o bá sàmí olúwa gbé ogun yẹn emeke varu amasada ẹni la làpọ̀ wọ ọmọ tó ìrìn àjò ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ ya masada. Laide, Jesus wa yamasada láìdé jésù wá bá wọn wa yìí ni wọ́n tó ń ná lọ́wọ́ jésù wá béèrè pé ṣé ẹ̀gbọ́ràn ni àní ẹ má na ọjà lé tẹ́ḿpìlì olúwa mọ́ la mọ̀ pé kèé ṣe lè bàṣá náà màsá dalí àkàfà ọ̀rùn ohun tó fi lé wọn dànù nìyẹn tó sọ bí ó ti bínú padà ó ló ti tán mo ní so ó ìwọ ní tara ìjà ló ń jà jojúmọ́ ẹjẹ́ ńlá sẹ́ ta ló ṣépè fún ọ tó nínú bí òun ni èké èdè yamakaba oh, èpè rẹ̀ lára rẹ̀ ọba iná jáde oh, láìdé àdúrà kọ́kọ́ rè májàmú tó dá mi dúró ọ̀yà lànà lára rẹ̀ wàá máa mi ara rẹ̀ ìdààmú. Lama Salika Pama. Ada Aligeru Egeri. Má jẹ̀mú. Tó dá mi dúró. Ọ̀yà làyínà. Ọ̀yà làyínà. Ọ̀yà làyínà. Ọ̀yà làyínà. Ọ̀yà làyínà. Ọ̀yà làyínà. Ọ̀yà làyínà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Làyínà dà. Leonidas, Leonidas, Leonidas, Leonidas, Leonidas, Leonidas, Binadas, Binadas, Binadas, Binadas, Binadas, Eduke Yamasada. idu ekeru amasada ekeda ayale makaba elumeke varu amakaba oh ẹni tí rí ìgbẹ́ lójú àlàkọ́gbàdúrà ẹ̀gbin ní bẹ lára ẹ̀ ìdí ìmeke bá àdàyálè màkàbà ìdú èkéyà ẹni ẹ̀ fún ní blagbaro kọ́ lọ tọ́jú àgbà àwọn agbára tó fẹ́ máa jákulẹ̀ lẹ́bùté tẹ̀síwájú ìdú èkéyà màkàbàrú àmàsàdà àṣẹ jáde sí ọ jẹ́ ìran àṣẹ má jẹ̀mú tó dá ojú ọ mo pe Jésù ọlọ́run àwọn oh, àpòtẹ́lì ó fi iná gbèbè lálẹ́ iná màkúbọ̀rù àmàkàbà èdú èké yá màkàbà èlú mẹsẹ̀dá yálìkàbà bẹ̀là ẹ máa rí àánú gbà ẹ tún àdúrà gbà má jẹ̀mú tí wọ́n fi dá mi dúró ọyẹ ẹ̀gbin náà èdè yé elémèkè mọ́ èdè yálima kàfàrúwàmà má jẹ̀mú tí wọ́n fi dá mi dúró lórúkọ Jésù ẹgbin náà dà má jẹ̀mú ìdádúró ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbin náà dà ẹgbiná dá ẹgbiná ẹgbiná ẹgbiná ẹgbiná ẹgbiná ẹgbiná ẹgbiná ẹgbiná èdè masalaya ẹni tí wọ́n fún ní owó lọ́wọ́ òsì lójú oorun ẹni kò fi ogun àmúbọ́ gbogbo téèyàn bá gbọ́ ọwọ́ ọ̀tún léèyàn fi gbà yes sir tòun tí ń fún yàn lọ́wọ́ òsì tí ń fi gbowó kò tọ̀nà iná masadali kaparu amakapa daya masali kapa àṣẹjáde sí ọ ta ló sàmì lábẹ́ ẹ̀ mẹ́jẹ̀mú táyé rẹ̀ á sí ọyẹ jáde níbẹ̀. Ọláìdé à ń pe májẹ̀mú kan ní májẹ̀mú ìfàyàlùyà èké yáálí màkàbà èké dáyálí màkàbà èdè yáálí màkàbà ruwa màsádàlí kàbà mo sọ tẹ́lẹ̀ èdè yáálí màkàbà èlú èké yáálí màkàbà ah. àdá yáálí mẹ́kẹ̀fà èdú ẹ̀wọ́ ti gbà padà kọ́nẹ́sẹ̀ kan ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ mo ti gbà padà májẹ̀mú tí wọ́n lò ní ọlọ́run láti dárí àjò ayọ̀ rẹ dúró èké yálì màkàmà èdú èké ni àyálì màkàmà lórúkọ Jésù májẹ̀mú yẹn bàjẹ́ ah, bẹ́ẹ̀ la wọ́n lé ẹnìkan mú gbó lójú oorun pé kí nìyẹn mi ẹni tí ń mú gbó abẹ́yìn ni ìbínú ni ẹni ìyẹn ọmọ bínú níbi ìsàgó ẹ mà pé ẹni tí ń mú sìgá tí ń mú gbó lójú oorun ìbínú ni ìnémèké fàdájà màsádàbíà mo dá ọ dúró ta ló sàmì iná gbèmí lálẹ́ ìdá amásàdálíkà paruama èdú èké yálì mèkèmà ìlú mẹsẹdáyà lábẹ́ májẹ̀mú tí mo wá sí iná gbèmí jáde kí ni mo ní ó gbèmí jáde ìlú èké bàdà yálì màkàmà lábẹ́ májẹ̀mú láyé mi yá lẹ́mi ọ̀mà inú olúwa gbé mi jáde inú olúwa gbé mi jáde inú olúwa gbé mi jáde inú olúwa gbé mi jáde inú olúwa gbé mi jáde inú olúwa gbé mi jáde inú olúwa gbé mi jáde inú olúwa gbé mi jáde inú olúwa gbé mi jáde inú olúwa gbé mi jáde inú olúwa gbé mi jáde inú olúwa gbé mi jáde gbé jáde gbé jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde èké bàmá sàdá ẹ tún àdúrà gbà ẹni tí ń lànà bára rẹ̀ lé bàbá rẹ̀ májẹ̀mú ìdílé ní ń dá padà sẹ́yìn kọ́ gbàdúrà májẹ̀mú lé bàbá rẹ̀ ní kò fi mú ẹni tó ń fìlì ejò nínú ilé bọ́ bá jẹ́ obìnrin ni kọ́ gbàdúrà pé májẹ̀mú bàjẹ́ lára rẹ̀ tó májẹ̀mú ejò nìyẹn yẹn bàbá jẹ́ obìnrin ọlọ́kọ ọ̀run kí ọkọ ọ̀run rẹ̀ ní ejò tó ọ gbọ́dọ̀ gbàdúrà tó ó ń fìlì ẹ̀ tó ń rí pé ejò ń bẹ lára nù ní tó éèdì mẹ́kẹ̀ fada ẹ̀jẹ̀ rẹ̀sẹ̀ bọ́yá nìkan sàmì májàmú tó gbé ògo oh, rẹ̀ àná bọ́ ọ bá sàmì májàmú yẹn gbiná lọ́rùn láìdé à ń pe májẹ̀mú kan ní májẹ̀mú àtàdé. a covenant is called sexual intercourse. ẹni ó ti fẹ́ èèyàn rí. he that wants dated someone. bóyá ẹni ó fẹ́ yẹn ti kú. maybe that person is dead. àwa tún máa ń lálà pé ẹni ó ti kú ti pẹ́ yẹn ń bò ó dàpọ̀. and the dead is meeting with him. bí o bá gbàdúrà. without prayer. èdú èké yálì màkàbà. bí o bá gbàdúrà. you cannot pray. àti gbélé ọkọ láyé yóò nira. to have matrimonial. èdè yèlí mẹ́kẹ̀fà. èdú èké yálì màkàbà adayama sadalia mo bẹ jésù sí ọ èlú mẹkẹ varuama gbogbo májàmú ìfàyàlùyà ètò èkè yá alimẹkàfà àdáàlì kẹrù ẹgẹgẹ ya bọ ọba sàmì májàmú yẹn bàjẹ́ lórí eli èké dayama sada èèyàn méjì ń bẹ níbí yìí wọ́n gé aṣọ mọ́ wọn lára lójú oorun èlú èké yá alimẹkàfà. ekedu eyeme ke baru amasadali kaba Ata ló gé ògo lára rẹ̀. Tó ló máa sọ sí o. Ohun tí wọ́n gbà lára rẹ̀. Ó yá gbà padà. Láìdé, àwa máa lálàá. A máa rí ẹni yẹn. Bọ́dà ẹni èèyàn fẹ́rí lè wà lójú ayé. Ṣùgbọ́n o ti lọ ní ọkọ. Ó náà ti lọ. A máa lálàá. Bọ́bá ń bá a dàpọ̀. Ó ní májẹ̀mú pẹ̀lú ẹ̀. Ọkọ ti ń bẹ láyé kò ní rí ojú rere rẹ o torí ẹni ọba ní májẹ̀mú májẹ̀mú yẹn ní ìjàlógún láìdé ìyẹn lọ bẹ́ẹ̀ àwọn àdàdé kan bẹ ọkùnrin yìí ó ti lọ mari ṣùgbọ́n obìnrin yìí ò ní rọ́kọ lẹ́yìn bí ọdún mẹ́jọ ọkùnrin yẹn ni ó tó máa pè padà pé bóòní á ní bóòní á lèmi ti bímọ mẹ́ta á lóun ò tí ì rọ́kọ wa gbowó iná lélẹ̀ oró rẹ̀ mo lọ ọmọ máa yá kan yìí bí ò bá sọ́ra kò ní sí ọkọ o ìkórìtà tí ó wà nìyẹn torí májẹ̀mú ń bẹ níbẹ̀ ẹjẹ́ ńlẹ́sẹ̀ o bọ́yá nìkan lè sàmì abàmì májẹ̀mú tó gbé ayé rẹ mi bó o bá sàmì iná bọ́ọ̀lù lálẹ́ o eke yali makava edu eke yali makava ada yali mekeva edu eke yali masada yali makava edi ekeru egege yamakava ah má jẹ̀mú àbàmì tó gbé ayé rẹ̀ mi mo wọnú agbára Jésù àkèyà máa sádàlì ẹgẹgẹdúgẹyà àdàlí makaba adarí àmàsà àdáàlí kẹrù àmà mo bẹ Jésù àbàmì má jẹ̀mú tó gbé ayé rẹ̀ mi iná gbẹ̀mí lálẹ́ o ẹ pín àwọn ènìyàn wọlé àdàlí àmàsálì kàpá. Uh-huh ohun tó dá ọ̀pọ̀ obìnrin dúró nì. that is what God said on Wednesday. àwọn ọkùnrin kan ní àlè májẹ̀mú lára. they have embargo of covenant on them. ọmọbìnrin kan wá ọmọkọ̀rọ̀ ọmọ bí. a lady was looking for the fruit of the tree she couldn't conceive. òun àtọkọ fẹ́ra wọn bí ọdún márùn-ún wọn ò bímọ. after five years of marriage she had no child. olúwa wọn mà fẹ́ bímọ. they are looking for the fruit of the tree. olúwa ní ọkùnrin ti fẹ́ yàwó kan rí. God said this man wan take a woman. ó ti wọnú májẹ̀mú ìfàyàlùyà. and it's under the covenant of intercourse. májẹ̀mú ìfàyàlùyà tọ́wọ̀ yìí. because social intercourse is true. ó ti dá ayé rẹ̀ dúró. because up his life. Yídá Màkàvàdà Yamasada. Pé bí ọkùnrin ìbá máa bọ́. That dog be free. Kí n sọ pé ìyàwó tuntun tó fẹ́ yìí. I should say the new wife of this man. Láti bí ọdún márùn-ún tí wọn ò bímọ yìí. For the past five years. Bọ́kùnrin ìbá máa bọ́ nù mọ́jẹ̀mú. He is not be free from covenant. Kí ìyàwó yìí ó wẹ̀ fọkùnrin yìí o. The his wife should baff him. Wọ́n máa sọ pé Olúwa. I say, O oh, Lord. Arúgbó ọjọ́. The ancient. Bí májẹ̀mú ba májẹ̀mú jẹ́. Jews come out to destroy covenant. Kájọ lọ wẹ̀ fúnra wọn they hmm. should bomb each other. nínú ilé wọn. in their house. kán gbá àwẹ̀. they should fast. kíyàwó yẹn wẹ̀. for and the wife will do. wọ́n máa sọ pé ẹ̀mí mímọ́ bá a máa jẹ̀mọ̀ jẹ́ láì ṣe bébì. without ah ah olúwa ní òun ó ṣẹ̀ṣẹ̀ tó gbé nìyẹn bí ọba ti lè wí àgọ́ obìnrin yẹn dànù kò ní bí ọmọ láyé torí hmm. àgọ́ obìnrin tó fẹ́ tẹ́lẹ̀ ń tẹ̀lé kí obìnrin tó fẹ́ tẹ́lẹ̀ lọ pè wákàbẹ̀ ó ló ti kú. the woman is dead kai ìmàsáàlì kàpà wòmí gbogbo ẹ̀ sá wọnú ara wọn láyé ìnà sáà sáà wáyé iná iná màsádà ibi ogun ti dìde tó edu èké yá alimakamu ìlú kẹfà yá masada adá alikeru egege dùn bọ́ ọ bá sàmì iná gbé ogun jẹ mẹ́ mo ní lọ ẹ lọ léyìn ẹ jọ lọ gbàdúrà bẹ ọjọ́ mẹ́ta ni kẹ ẹ fi sí ẹ jọ lọ máa lọ léyìn ẹ jọ gbà àwẹ̀ ó dẹ̀ síbẹ̀ ìyàwó dẹ̀ lóyún. as she conceived glory be to God. Amen iná masadali kaba. oh kí là ń pè májẹ̀mú. what is called covenant. o ti agreement àárín èèyàn méjì. agreement between two people. tẹnìkan wá ló fẹ́ bàjẹ́. they are to destroy. àdéhùn èèyàn méjì ti jọ ní. the agreement they made. tẹnìkan wá nínú ni mo bàjẹ́. wò mí o àfibọ́ ọba bẹ you have to pay Jesus. àwọn mi dá májẹ̀mú ẹ̀jẹ̀. they make kind of blood. fi abẹ tọ́ mi lọ́wọ́. use razor to cut my bí n bá fi ọ kórìí báyìí ìlú èké yamasada bí n bá fi ọ báyìí ni kò rí wọ́n ti fa bẹ tẹ́ra wọn lọ́wọ́ tán ìlú èké yamakava àṣẹjáde sí ọ májẹ̀mú ìmọ́lẹ̀ bàdá ayé rẹ dúró èké yamakavaruwa bó o bá sàmì olúwa gbé májẹ̀mú yẹn èlù èké fáadá yamasada likava ìlú èké yalimakava ìlú èké yamakavaru èké dá yamasada májẹ̀mú ìmọ́lẹ̀ mo tún sọ tọ́dá ayé rẹ̀ ẹsẹ̀ olúwa gbé májẹ̀mú yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ yàn rí ti ń bá yín sùn ẹ lọ gbàdúrà ẹ lọ gbàdúrà ni ìdí tó fi kéde yamasi. abàmì májàmú abàmì májàmú tó dúró tayé rẹ láti fojú ayé rẹ tù mọ bẹ Jésù Ọlọ́run àwọn oh, àpòtẹ́lì ó gbé májàmú yẹn iná máa ṣe dá yàrá kàbọrú kàdà edu èké yá a má abàmì májẹ̀mú mo tún àṣẹ pa èmi ò mẹ́ni ó sàmì májẹ̀mú tó gbé ayé rẹ nì mo gbé iná dání ta ló sàmì iná gbé májẹ̀mú yẹn ẹ pín àwọn èèyàn wọlé nẹ́tíwọ̀kì ni ìlú mèké bàdá yamasada àdáálí kẹrù ègèfà bí májẹ̀mú ṣe di ẹgbẹgbẹ̀rún mọ́lẹ̀ rè. that is how corona binds thousands of people. ẹlòmíì dá májẹ̀mú pẹ̀lú ọ̀gá májẹ̀mú tó dá pẹ̀lú pẹ̀lú ọ̀gá. the governor ti made. èké yálì màkàbà ah. májẹ̀mú yẹn dúró síbẹ̀. that governor still there òun dẹ̀ fẹ́ kú lọ́dọ̀ ọ̀gá kò ṣeé ṣe mọ́ o ìránṣẹ́ ọlọ́kan bọ́gà rẹ̀ ṣiṣẹ́ ọ̀gá rẹ̀ já ẹran jẹ ọ̀gá rẹ̀ fẹ́ràn sí lẹ́nu ọ̀gá rẹ̀ wá dárúkọ ẹ̀ níwọ̀n ọjọ́ tó fi wà lábẹ́ mi o ní sáláì ní oríire. you never lack something good. ọdẹ sàmì lẹ́yìn ọdún mẹ́fà ó ní olúwa ní kó mọ jáde má gbàgbé ẹran tí wọ́n jọ jẹ kù má gbàgbé ntọ́rọ̀ mọ́mọ́ jẹ mọ́ ọwọ́ ajáde tán ìgboro dàrú o ilé òsè padà sí mọ́ torí wọ́n ti jọ fẹ́ràn dá májẹ̀mú ẹjẹ́ ìran àṣẹ gbogbo májẹ̀mú tó oh, fà wàdàdà tó padà dogo mo bẹ jẹ́ olúwa wá gbèmí láyọ̀. èké fáadá yálì màkàbà má jẹ̀mú ìfàyàlùyà jẹ́ wá sàlàyé elùmẹ̀kẹ́ bàrú àmà bí ọkùnrin mẹ́wàá bá gorí ẹ̀ gbogbo wọn ló pín nínú má jẹ̀mú wọn ogun ilé àwọn mẹ́wẹ̀ẹ̀wá ó farahàn. bí obìnrin mẹ́wàá bá gorí ẹ̀ o e. ti pín má jẹ̀mú lára àwọn obìnrin yẹn. you shared from the covenant. èlì èké fáadá kàfà ọmọ péré kan ní wárápá. a woman had epilepsy. olúwa wa ní. bàbá rẹ̀ ló gbé wárápá sí la. it was her father. bó o bàbá rẹ̀ ṣe gbé sí la. olúwa ní bàbá rẹ̀. ó ní àlè. àlè yẹn ní ọmọ tó ní wárápá. wọ́n wá lọ ṣe ètò. they want to make. àlè yẹn fi ètò yẹn sí ara. bàbá yẹn ọmọ nǹkan kan. ọwọ́ àkọlù ọmọ tó ní wárápá àlè yẹn. nígbà ọ̀bá àlè yẹn fún. àlè yẹn wá lo omi ara ẹ̀. she used her. ó lò fún ọmọ tiẹ̀ tó ní wárápá. for her child have epilepsy. wárápá jáde lára àlè. epilepsy left her child. ó padà sára ọmọ bàbá tí ń yàn lálẹ́. ó ti ayé alágbèrè fi kan bóbónú. yes wàá lè láwọn ọmọ ìgbà tó ń yàn sọ́mà. masada yakaparwa akóbára rẹ̀ akóbọ́mọ akobaya jẹjẹ sì láyà sùn lẹ heli mẹsẹdá ẹjẹ ránṣẹ́ bọyẹ nìkan sàmì májẹ̀mú àìmọdí oh, tó dogun sí ọlá mọ bẹjẹ bó o bá sàmì èlú kẹyà má kàbà iná gbé májẹ̀mú yẹn ọjọ́ mọ̀ ti lọ. Ah, eh. láìdé ó ṣe máa fọwọ́ tọ́ mi kí n dákẹ́ látẹ̀kan ilé màsádà yakapọ́rù màkàbà èdúkẹ́ yamakava àgọ́gbé orúkọ olúwa ilé ìsọ agbára ni bí májàmú ènìyàn bá le májàmú jésù ju tèèyàn lọ mo rán májàmú jésù èké bàdà yamasàmì bó o bá sàmì olúwa gbé májàmú ènìyàn nama sada lika varuma sada edugeru egegeya edue ìlú makava májẹ̀mú la sọ nípa ẹ̀ ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ dúró ọ̀dà ọ̀pọ̀ àyànmọ́ dúró ẹni ògo dẹni ogun ẹni ọba dá májẹ̀mú ti lọ wọn ò jẹ́ wò ó lọ́kọ̀ torí májẹ̀mú dá ọ dúró èdú èké yàmàsà mo bẹ jésù lónìí má jẹ̀mú kí má jẹ̀mú tó dìde ogun sínú àjò rẹ bó o bá sàmì ọlọ́run àwọn àpòsílẹ̀ oh, ó gbé má jẹ̀mú yẹn ọmọ kan tẹ̀lé ọ̀rẹ́ rẹ̀ jáde ọ̀rẹ́ rẹ̀ pé ó ní bí ọmọkùnrin ò tó yẹ jáde o lè máa ṣiṣẹ́ ìrẹsẹ̀ báyìí èlímọ̀ kàfàdá yamasada ọyẹ ó ti rìn jìnnà wọ́n jọ jáde nígbà wọ́n débi tí wọ́n lọ ó ní ó mú mi ó mú mi ó ní ó jobi pásítọ̀ ni o ọkọ̀ òbí jẹ nígbà wọ́n wọlé wọ́n lọ ti wá o àwọn ẹgbẹ́ tó wá jọ yìí àwọn ẹlẹgbẹ́ ògbóni ah! ah! ó ní níbo ohun òṣògbó ni o wọ́n lọ́ọ́ dàgbà ó ti wọ mẹ́jẹ̀mú ó lóun kò sí tí ó ṣẹlẹ̀ ó ní òsì dẹ́sì wọ́n láwọn oúnjẹ ọ̀daràn ó ní kò sí kankan àṣẹ nǹkan ṣẹlẹ̀ elu mekeba mo pe Jésù mẹ́jẹ̀mú tí ọ̀rẹ́ tàn ó oh, wọ̀ bá ọ padà dogun bá ọ bá sàmì iná gbé ọ jáde ninety percent ti ọkùnrin tó de tó wálẹ̀ ọwọ́ obìnrin ń bẹ lára wọn. ninety percent of men that are lifted and bring down boys. ninety percent ti obìnrin tó de tó wálẹ̀ ọwọ́ ọkùnrin ń bẹ lára wọn. vice versa. ẹ wá wo fifty percent ti ọkùnrin tó wálẹ̀ padà àgbèrè ló tì wọ́n débẹ̀. it is fornication that put them there. so thirty percent tó kù ìbínú pẹ̀lú obìnrin ló tì wọ́n débẹ̀. bọ́ ilé ìwé dájú believe it or not ọkọ àtìyàwó tó bá kọra wọn lẹ̀ àméjèèjì kì í dìde papọ̀ o. the two of them can cannot be lifted. o lè pé ọkọ kọ́mọ̀ pé yàwó kíyàwó ọmọ dé ṣùgbọ́n kọ́kọ́ ọmọ dìde hmm. ẹnìkan ní máa pé ṣùgbọ́n ẹni bá jẹ̀bi kì í pé torí májẹ̀mú ti wà láàrin wa ẹni jẹ̀bi lọ́dalẹ̀ ẹ tó bá lówó lọ́tọ̀ bínú tó sọ́dọ̀ ẹ di nǹkan ó di wàhálà o tó bá di wàhálà ọba ní tó wù ọ ló lè ṣe wò mí o ń tà ń pè nílé ayé bó ti mú mọ́lú ẹ̀jẹ̀ jẹ́ mọ́lú ẹ̀jẹ̀ jẹ́ kí ní májẹ̀mú tó dìde sí ọ bó o bá sàmì ó bàjẹ́ lónìí. ìnáma mm. kavaru amasada ah. ọmọkùnrin ìlú òun òsè mọ́ ó lóun òsè ó ní òsì tí ó o nígbà òdọjọ́ kẹrin ó rí ọlọ́pàá nílé ó ní kí ló dé eke ya dé ó ah. ní kí wọ́n wá ṣe èdú èké ni ni wọ́n ní orí èèyàn bẹ́ẹ̀ ni ni wọ́n wọ kọ́ńpáàdì ẹ̀ wọ́n bá orí olórí èèyàn kẹ wọn láwọn tí mo bẹ ṣe mú lọ bẹ ṣe mú lọ wọn gbé sínú pépà wọn gbé jáde wọn ti chọọchì ẹ pa wọn ti ilé ẹ pa wọn ti hospital pa ìyàwó sá lọ ta ni ó rojọ́ fún pé ìrìn àjò òdì tó ń rìn ni ẹ jẹ́ ìránṣẹ́ èkè yá alimọ̀ kàfà èdúkẹ́ yá máa kà fàrú àmà gbogbo ìrìn òdì tó rìn tó padà dogo sí ọ̀la mọ bẹ jẹ́ iná olúwa tú ọ lẹ́ lẹ́yìn ọdún díẹ̀ ó bọ́ lọ́wọ́ ogun yìí nígbà ó bọ́ lọ́wọ́ ogun ó ń ṣàìsàn àwọn ògbóni yọ sí wọ́n tún gbé lọ lé wòlíì ògbóni nígbà àwọn gbèdé lé wòlíì ògbóni èké yamasada wòlíì ògbóni méèké fada yamakaba wòlíì ògbóni tún sọ pé ibi àkàmọ́ lónìí rè dé samson sọ pé kí ni ṣe wọ́n tẹ̀sẹ̀ bí ìdìdìrín <laughs> mo lẹ́ni ìjà òde bá ní ìpèrè lọ́kùnrin oh, mo wá ní kọ́ máa sọ pé ẹ̀jẹ̀ jésù fi májẹ̀mú ba májẹ̀mú jẹ́ ó ti kán obì jẹ ó ti momi níbẹ̀ wọ́n ti mú wọnú májẹ̀mú mọ́ bí àpáta ayérayé abàmì májẹ̀mú tó máa mọ̀ dá ọ dúró ta ló sàmì èdúkẹ́ yamasada èlúkẹ́rú ẹ̀mẹ́kẹ̀bà oh, olúwa bàjẹ́ lónìí láìdé iná má kàfàrú àmà má jẹ̀mú tọ́ da àwọn ọmọ ìyá mi dúró olúwa yọ èmi kúrò láàrin ẹ̀ iná mèké bàdá yàmá sàdà kí ni wọ́n ní kó ṣe má jẹ̀mú tọ́ da ọmọ ìyá mi dúró yọ èmi kúrò bẹ́ẹ̀ yọ èmi kúrò yọ mí kúrò yọ mí kúrò yọ mí kúrò yọ mí kúrò yọ mí kúrò yọ mí kúrò yọ mí o yọ mí o yọ mí o yọ mí o yọ mí o yọ mí o yọ mí o.

Baba, Yomi, Baba, Yomi, Yede ke Saya, Adada Makerua, oh, Egegeda Yalikapa, Adogeru Egegedua, Ayaya Masada, Egeru ayama keba, Edu Egegeya, Adali Mekeba, Elukeru Ege, Eyama Kavaruma, Adukeru Ada, ke Dalima, e Adari Egeru Egegi, Abami Imajabu, tọ́jà àwọn ọmọ ìyá rẹ lógun bọ́ọ̀ bá tàn ìwọ jáde níbẹ̀. imasadali kivarua makavaruama edali makivarua edoke ya masada masadalia àṣẹjáde sí abàmì májẹ̀mú tọ́jà àwọn ọmọ ìyá rẹ lóko àṣẹnimọ́gbà ọyẹ jáde idari makavadaya agẹgẹru gẹdaya masada oh, adadamekeru gẹda ẹdadayalikeru oh, oh, adali makava akiya masadalia ẹ ẹ̀dúngeru egegedua akiya ali akaba ada ali makaba ada yama sadalia elume keva ada ali keruaba mo sọ tẹ́lẹ̀ má jẹ̀mú fọ́dà wọ ọmọ ìyá rẹ dúró ọyẹ jáde níbẹ̀ jẹ́ màmá bí ọmọ méjì ọ̀kan náà òdìdé bí mẹ́fà bá wà lẹ́tí kan dìde bí kan yín ọ̀bá múra ogun tọ́jà mẹ́fà fẹ́ jà keje yín nà má sadaya torí ayé tiẹ̀ náà ò tí ì bẹ̀rẹ̀ his life is totally there. àfi bọ́ bá gbàdúrà ìdá máa ṣàdálẹ̀ àkàbà mo gbé jésù mo rí àṣẹ láti inú agbára olúwa má jẹ̀mú àbàmì tó dáwọn ọmọ ìyá rẹ dúró talẹ̀ ni ó sàmì ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde gbogbo bíi májàmú di ọmọ iná máa sàlíkà bọ̀rọ̀ àdálìkè yá máa sádàlíkà ẹdúdú gẹrú gẹ́gẹ́ yamasada ní kàfà gbogbo bíi mẹjẹmú di ọmọ mọrẹ iná àti ẹ̀jẹ̀ jésù talẹ ní ọsàn mi iná tu ọ lè bẹ iná mèsè dàyà kàfà ah. ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀yin mẹjẹmú ìdè mẹjẹmú ìdádúró mo gbé olúwa wò bí ẹ oh, mo dúró mi ò dádúró oh, mo sọ̀rọ̀ mi ò dọ́rọ̀ sọ̀rọ̀ oh, mo tẹnu bẹ̀ jẹ́jẹ́ ẹ̀yin mẹjẹmú òdì ọyẹ ẹgbin náà dà ẹgbin náà dà.

ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ọyá dìde ọyá dìde ọyá dìde ọyá dìde lọ sẹrẹrẹ lọ sẹrẹrẹ lọ sẹrẹrẹ ọ̀nà rẹ là lọ ṣe rere ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé lọ ní ẹ̀rí lọ ní ẹ̀rí lọ ní ẹ̀rí bẹ́ẹ̀ ni kò rí ògo forúkọ Olúwa mo gbàdúrà lónìí o bọ́ lọ́wọ́ májẹ̀mú ó bọ́ tọmọtọmọ ó bọ́ máa yá màkàbàrú màsàdà tọkọtaya ó bọ́ olóore rẹ tí májẹ̀mú dá dúró ó bọ́ lónìí o ó bọ́ lónìí o ó bọ́ lónìí o ó bọ́ lónìí o ó bọ́ lónìí o ayé rẹ dìde ẹ̀rí rẹ dé ògo fórúkọ olúwa gbogbo ẹ̀yàn ńlá mẹ́bàá yẹn lọ sẹ́rẹ̀rẹ̀ ikú ò ní pa ọ́ àìsàn ò ní sí ọ ò ní ṣọ̀fọ̀ ọmọ ò ní ṣọ̀fọ̀ aya ò ní ṣọ̀fọ̀ ọkọ ẹrù rẹ ò ní sọnù ọ̀tá ò ní rí ọmú ògo orí ò ní sọnù bẹ́ẹ̀ ni yóò rí ògo forúkọ olúwa iná máa ṣàdáyà kàfà gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò fún prógrámù yìí ẹ̀ ní sáláì ọ̀nà ò ní dí mọ́ yín ojú ò ní tì yín ẹ̀ rí àánú gbà ẹ̀ rí rẹ̀ lọ́wọ́ gbà bẹ́ẹ̀ lolúwa sọ bẹ́ẹ̀ ni wòlíì wí kò yí padà ògo forúkọ olúwa ògo forúkọ olúwa ògo forúkọ olúwa ògo forúkọ olúwa gbogbo bí ẹ ti ń múràn lọ́wọ́ láti ṣe fún programme kò ní í dí o àṣírí yín ò ní tú ọlọ́run yóò ràn yín lọ́wọ́ yóò pe ohun gbogbo èmi àti ẹ á di ọ̀run á di ọ̀run á ní sọ̀run nù á ní sọ̀run nù á ní sọ̀run nù á dọ́dọ̀ bàbá sẹ́mi bẹ́ẹ̀ ni yóò rí ògo forúkọ olúwa láìdé máàsì méjì ló kó wa. ọpọlọsí máa ràn ọ̀tọ̀ ní tí ń lò lọ́la. ó ní dùn làwọn kinní tó ń lò yìí. Ah, ọ̀dà mo ti gbọ́ ẹ̀yin ènìyàn ẹ̀ ní sunkún ẹ ní sunkún ẹ ní sunkún ó rò pọ̀ fifty naira lọ́ra ẹ ní sunkún. <laughs> ẹ ní sunkún ọdẹ náírà ni ẹ ní sunkún ẹ ní ẹ̀rí bó o ti fara lélẹ̀ ó ní ẹ̀rí ayé rẹ dìde ayé rẹ dìde ọ̀nà rẹ là ibi ò ní bá ọ pé nọ́mbà zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine o oh, lè pè mọ́ ní alẹ́ yìí tóra ti wà ní orí òkè so oh, ilẹ̀ dẹ̀ ti sú bàbá ti parí programu lọ́la wà á ní orí ọ̀fẹ́ àti pé pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run àdúrà rẹ ti gbà wà á ní ẹ̀rí wà ní ẹ̀rí wà ní ẹ̀rí o ti ní ẹ̀rí náà o ti ní ẹ̀rí ẹ̀rí rẹ dájú ẹ̀rí rẹ dájú ó yin ọlọ́run o ó yin ọlọ́run o ó yin ọlọ́run o ó yin ọlọ́run o ó yin ọlọ́run ojú ò ní tì i love you all mm. orúkọ mi ò yí padà wòlíì òjò láti inú ìjọ apostoli kristi sí mm. èsì májẹ̀mú àná a pàdé nínú sọjí orí afẹ́fẹ́ ní aago méje àbọ̀ ní àárọ̀ la you are blessed in jesus name god bless you all.